your face. Let your grace and your mercy come upon me, Lord. Ẹ wù gẹ́gẹ́ bí abiyamọ sábìamọ. Ẹ gba nǹkan tí mo sọ fún yín gbọ́ pé ọmọ mi ò ṣe òun kọ́ ló ṣe é. Ọlọ́run ò ní fèrè fún yín bẹ́ẹ̀ ṣe ń dá mi lóhùn ni. Orí ọmọ obìnrin méje ló máa ń lo every seven seven years. Jùbà káàsì. àpọ̀jù náà. aláyọ̀ ọmọ mu sì lè ní o twelve years old àti mo fi ṣe kí ni tí mo tún gbé bọ̀lọ̀ sí school. tẹ bá mọ bí tẹ ti lè bá ọmọ yín sọ̀rọ̀ yẹn káyọ̀dé torí ìjọ tí mo bá tún rí olórí burúkú ọmọ yẹn pẹ̀lú ọmọ mi ìyá ó máa padà di wàhálà o. gẹ́gẹ́ bí mo jókòó káyọ̀dé mi ìfẹ́ wàhálà fẹ́ mi mo lè má lówó lọ́wọ́ ní ò ní orúkọ dà kí ni mo fẹ́ sọ fún ọkọ ilé yìí pé ìyàwó ẹ̀ wọ́n rí òkú ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ títì raped and mutilated. I will do with you. Officer, come on. So ẹ lè gbà kí n fẹ́ pimpi, bọ́ ẹ lè gbà kí n fẹ́ pimpi. Lóòótọ́rọ̀ ni kí ló máa ń ṣẹ̀yìn ọmọ ẹbí? Because o ti wò pé kọ́ ló ń jẹ́ kó jẹ́ bẹ́ẹ̀. So ti bá kú sí o fẹ́ jókòó straight.